tí a farabalẹ̀ kí a gbọ́ àdé àwọn ẹ̀kọ́ ìjáde nílé lọ sí àjò ẹ jẹ́ kí a gbọ́ àkòrí àdìsí lẹ́ẹ̀kan sí àwọn ẹ̀kọ́ ìjáde nílé lọ sí àjò ṣáàkù ìṣẹ́kù wàájẹ́fà àlìjàmìlìsì òdí ọlá àmì òyìnpé òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀lọ́lá àlè òtọ́lá ń sọ pé ọlọ́run ò sí ìbùkún sí òwúrọ̀ ìjọ mi tí o bá tí o bá fẹ́ gbé ikọ̀ ìránṣẹ́ aláàmì tàbí ọmọ ogun dìde a máa ṣe aláàmì aláàmì aláàmì tàbí ọmọ ogun dìde a máa ṣe a máa ṣe ní ọwọ́ àárọ̀ a máa ṣe ní ọwọ́ àárọ̀ a máa ṣe ní ọwọ́ àárọ̀ a máa ṣe lọ́wọ́ àárọ̀ a máa ṣe ní ọwọ́ àárọ̀ sáfù jẹ́ oníṣòwò ó máa ń tètè jáde pẹ̀lú ọjà rẹ̀ láàárọ̀ ọwọ́ rẹ̀ gbèrú sí ó sì di olówó rẹpẹtẹ ẹ jẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí àwọn ẹ̀kọ́ ìjáde nílé lọ sí àjò sáfù ibnu wàjáhà al-gamid tọ̀dí aláàánú ròyìn pé òṣìṣẹ́ ọlọ́run tó lọ́lá alẹ́ wọ̀sọ́lá ń sọ pé ọlọ́run ò fi ìbùkún sí òwúrọ̀ ìjọ mi tí o bá fẹ́ gbé ikọ̀ ìránṣẹ́ aláàmì tàbí ọmọ ogun dìde a máa ṣe ní ọwọ́ àárọ̀ a máa ṣe ní ọwọ́ àárọ̀ sákùn jẹ́ oníṣòwò ó máa ń tètè jáde pẹ̀lú ọjà rẹ̀ láàárọ̀ ọwọ́ rẹ̀ gbèrú sí òwò owó rẹ̀ gbèrú sí ó sì di olówó rẹpẹtẹ abudulahud àti trinit ló gba ìgbàwá náà tọ̀. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديث واني باب 165 من رياض الصالحين ogún mẹ́jọ ó tún lé márùn-ún márùndínláàdọ́sàn báàbù istihbab al-khuruj yawm al-khamis awwal an-nahar wọ́n sọ fún wa nípa ìgbàláyè tàbí dídá ká máa jáde tàbá fẹ́ rìnrìn àjò ní ọjọ́ àlàmísì kásìrí wípé àárọ̀ kùtù la jáde kó má jẹ́ ọ̀sán la bẹ̀rẹ̀ ìrìn àjò àdéhùn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ sí káàbù nù malik radiyallahu anhu النبي صلى الله عليه وآله وسلم خرج في غزوة تبوك يوم الخميس Káàbù búnù Máàlìkì ní lọ sí òkun ogun tàbúùkù yẹn ogun ga tó lágbára ni o ṣùgbọ́n bí ó ṣe lágbára tó àwọn mùsùlùmí ò gbé ìdá ẹyọ kan sókè wọ́n sì padà wálé lẹ́ni tí wọ́n bẹ̀rù tàbí jẹ́ ń fàyà tó kúrò fún wa ohun yẹn lọ́wọ́ bá ń sọ nínú sórọ́tù taubá súrẹ́ ẹlẹ́kẹsàn-án in fact àyà tí láàárọ̀ <clears throat> ó wà ọ̀rọ̀ ogun yẹn wà ń bẹ̀ torípa àwọn èèyàn fẹ́ lọ sí ogun tàbùkù yẹn nítorí ìdí méjì tàbí mẹ́ta ìdí àkọ́kọ́ ni pé àsìkò yẹn òòrùn gbóná janjan ó gbóná gán ẹ̀rẹ̀wọ̀n pé ilẹ̀ lágbára ìyẹ̀pẹ̀ pọ̀ a máa jóyàn lẹ́sẹ̀ gan oòrùn kò dẹ̀ sí gígbẹ̀ bíbí sẹ́gbẹ̀yìn ó mọ̀ rábẹ́ igi sádásá sí àbáwọn yídábínú ọ̀pẹ́ díẹ̀díẹ̀ bí ọ̀pẹ̀rẹ̀ kẹtẹ́ lè yóò máa rí ìbòjí mélòó léèyàn fẹ́ rí lábẹ́ igi ọ̀pẹ náà ẹlẹ́ẹ̀kejì ni wípé àsìkò yẹn nílùú Madina ni èso dábínù igi dábínù òun ló so tó ti pọ́n tí wọ́n fẹ́ ká ó dàbí àwa náà tá ń ṣe àgbẹ̀ kòkó lọ́dọ̀ wa ń bí àsìkò tí kòkó ti wá pọ́n ni wọ́n wá ní ká lọ jagun ṣàgbé èèyàn wò pé wàhálà tó ń ṣe lórí kòkó òbí fún pọ́ǹpù fún gbogbo ẹ̀jẹ̀ akákòókò ìka tó lọ kódà ọ̀pọ̀lọpọ̀ ni ó yọ tó sọ para àwọn òyà tí ó dùn torí kíni torí kòkó kòkó èèyàn ò ní pọ́n súnfò kéèyàn sọ pé òun jókòó lé torí pé òun ni ọ̀rọ̀ ajé tó bẹ́ẹ̀ lọ̀rọ̀ dábínú iná ohun tí wọ́n bá ti ká táwọn lọ́rin pè ní làbídùn ẹ́ àbàbà wájọ́ wọn mọ́ pèlé sòmọ́kà date ìdí kejì nìyẹn ìdí ẹlẹ́ẹ̀kẹta ni bí àwọn tí wọ́n fẹ́ lọ bá àwọn ọmọ ogun róòmù wọ́n burú wọ́n dẹ́pọ̀ wọ́n sì mọ̀ pé <laughs> wọ́n lágbára kódà àwọn ọmọ bẹ̀rù àwọn gazan so ànábì sallallahu alaihi wasallam ń jọ tó wá jáde ojú àlàmísì ọjọ́ òun là ń pè ní yaumul khamis ọjọ́ tọ́ọ̀sì lédè ìgbò tọ́ọ̀sì yẹn èdè òyìnbó ni kìí ṣe èdè Yorùbá kìí ṣe lárúbáwá òòṣà kan ni wọ́n ń pè ní pọ̀ yẹn òòṣà yẹn dàbí Ògún lọ́dọ̀ tí wọ́n ń bí torípò làwọn òyìnbó máa ń bọ fún tí wọ́n fẹ́ lọ jagun àbí nǹkan bí agbára ọjọ́ tí wọ́n ń bọ òòṣà yẹn ni ọjọ́ tọ̀ tí wọ́n ń pè ní tọ́ọ̀gbìn ọjọ́ òòṣà tọ̀ òní tọ́ọ̀gbìn ṣùgbọ́n lárúbáwá rẹ̀ lábẹ́nu ànábì ni alẹ́ kọ̀míìsì ìtumọ̀ ni ọjọ́ karùn ọjọ́ karùn-ún ọ̀sẹ̀ alamisi ọjọ́ alákọ̀ọ́kọ́ ni yọ́ mọ̀lẹ̀ ahad táwọn la lédè lábáwá yìí wọ́n ti yọ aláàdì jáde yorùbá náà bí ń ọjọ́ kejì ni yọ́ mọ̀lẹ̀ ismail ọjọ́ àti ní ọjọ́ kejì yọ́ mọ̀ ọjọ́ kẹta gbogbo yọ́ mọ̀lẹ̀ ọjọ́ kẹrin yawmul jumu'a ọjọ́ àkójọ ìyẹn ni ọjọ́ kẹfà tí gbogbo wa máa ń kójọ tá lọ jímà wa yawmus sabt olọ́jọ́ keje túmọ̀ rẹ̀ ní ọjọ́ ìsinmi yẹ́bọ́lọ́ sọ nínú suratul eh, nabai amma yatasa'alun ọlọ́run ní aṣèrùn níní ṣùbáàtà wàjà àìnà ṣùbáàtà tó eh, ọjọ́ ìsinmi ó lẹ́ pé àtòjìjẹ́ lọ́rọ̀ àwọn òyìnbó ọjọ́ tó yẹ ká bẹ̀rẹ̀ iṣẹ́ gangan ni yẹ́ òmòlè ahad ọjọ́ kìíní nínú ọ̀sẹ̀ òní sunday ebi jọ́ tó yẹ ká lọ bẹ̀rẹ̀ iṣẹ́ òní wọ́n lọ fi sinmi sí wọ́n ní ká mọ̀ sinmi níjọ́ kìíní ọ̀sẹ̀ ká lọ mọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ jọ́ kejì ìtọ́lọ̀ ń sọ fún wọn jọ yẹn ni pé ìjọ tó tọ́sẹ̀ parí tí ṣe ìjọ kejì ni yẹ́ òmù sáàpù náà bàbá ń pè ní àtìbí ọjọ́ ìsinmi wọ́n wá yí padà sí ọjọ́ kìíní gbogbo wa náà ni wá gbà ní ìsìn muslim ní ìgànnà ewu ló ń lọ ṣọ́ọ̀bù tó ń lọ ṣọ́ọ̀bù sunday ni kí ló kàn wá pẹ̀lú sunday lọ́kọ́lọ́n kó ṣàánà wa lọ́rọ̀ kan ṣá ní ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn so ọjọ́ yìí ọjọ́ àlàmísì yẹn ó dáa púpọ̀ tí ẹ̀ bá fẹ́ lọ ìrìn àjò kó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ níjọ́ yẹn mutafaqu alayhi torí bá nàbí ṣe bẹ́ẹ̀ Bukhari àti Muslim ló gbà wá wà fi ti sọ àìní كأن رسول الله صلى الله عليه وآله وسلم يخرج إلا في يوم الخميس ها أه؟ ó ní ànábì kì í jáde sallallahu alaihi wasallam láti lọ ìrìn àjò kan àyàfi kó jẹ́ ọjọ́ àlàmísì àdíṣẹ́ tí wọ́n kà láàárọ̀ ìgangan àdíṣẹ́ sọ́kọ̀rọ̀gúnù wìdáà alìkọ̀ọ̀mìdí tàbí ànábì ní kọ́lọ̀ yọ́nú sí ó ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé Allahumma barik li ummati fi bukuriha Allahumma barik li ummati fi bukuriha ọlọ́run bá ní fi àlùbáríkà sí òórọ̀ àwọn ìjọ mi o àárọ̀ wọn bá mi fàlùbáríkà sí túmọ̀ rẹ̀ ní wípé àwọn iṣẹ́ òòjọ́ wọn tí wọ́n jí jáde láti lọ ṣe láàárọ̀ ọlọ́run bá mi fi àlùbáríkà sí o wàkánà ìdá bá asa sàrí ìyá a ó jẹ́ ìṣán bá asa omi awùwálì náà tánàbí bá fẹ́ gbé ìtàfà ìtú sí alamí àwọn kan pè lálamí ni àwọn tó yẹ́ pé wọ́n lọ wù bí nǹkan ṣe rí nílùú yẹn wọ́n wà padà wá fún wa ní yé olófòfó tàbí tá a lè pè ní ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ẹ̀yẹn tó sàrí àwọn ikọ̀ ọmọ ogun kékeré ni wọ́n ṣe ikọ̀ ọmọ ogun tó pọ̀ àwọn wọ́n lò lóde òní náà ẹ̀rí àwọn special force nípa àwọn ẹni special force àwọn ọmọ ogun tó jẹ́ pé wọ́n yàtọ̀ fáwọn ìlúkù wọ́n ti láwọn ẹ̀kọ́ kan wọ́n á lọ ṣiṣẹ́ kékeré kan tí ó sì kó báwọn ìlú tí wọ́n lọ jà lógun yẹn àwọn ìlú òfin lérí wọn wọ́n lè má ju méje péré wọ́n lè má ju mẹ́wàá wọ́n lè má mẹ́ta irú ìta amẹ́ríkà claim ìyẹn pé ìta amẹ́ríkà sọ páwọn ṣe báwọn pa Osama nígbà yẹn tí wọ́n láwọn lọ Pakistan tí wọ́n ṣe rẹ̀ táwọn wò ìyàkọ́rọ̀ wọn wọ́n ní wọ́n níyẹn ni wọ́n fi sí torọ́rọ̀ wọn pápápá rẹ̀ kò sẹ́ni tó lè fọ́ rẹ̀ sọ̀yàfẹ́ tó bá ṣojú ẹ̀ ẹ̀rí kan tí ò kí bariwo wọ́n láwọn dé ní Pakistan wọ́n ṣù ẹ̀ wọ́n débẹ̀ wọ́n ilé tí ó yàtọ̀ sí kákàn kọ gbogbo ńlá tó pọ̀ dúró ìdí Russia ṣe ní Ukraine tó ń dáná yìí wá fẹ́ gbérú àwọn ikọ̀ ọmọ ogun kékeré bá ń dìde òjò àlàmísì ló máa ń ṣe kí ni olú máa ń ṣe tó bá sì fẹ́ kó àwọn ọmọ ogun tó pọ̀ náà jáde gẹ́gẹ́ bí ipa kọ́kọ́ kà yẹn nínú hadisi káàbù bùnà Malik tó lọ sí Tabuk táwọn ọmọ ogun pọ̀ bìbà yẹn àhàn pọ̀ gan òjò àlàmísì náà ló ṣe kí ni òun ló máa ń ṣe bí ó sì jẹ́ àárọ̀ àárọ̀ ló máa ń jáde hmm? wàkáàná sọ́kọ́r táàjìrọ̀ ẹn tó gbà àdíjù wátà ń pè ní sọ́kùr yìí búnú wà dáa yìí oníṣòwò ni wàkáàná yàbọ̀ ìjàrọ́ta awọ́lẹ̀ nìha tó bá fẹ́ jáde lọ tajà tàbí tó fẹ́ lọ ṣòwò àárọ̀ ló náà máa ń jáde gbọ́rọ̀kó díẹ̀ àárọ̀ ló ṣe gíní ló máa ń jáde tí ó gbé wà káfùrọ́ náà lù látara bẹ́ẹ̀ ọjà dúkìá rẹ̀ wá ń pọ̀ sí pẹ̀lú àdúrà tánàbí ti ṣe pé Allahumma barik li ummati fi bukuriha olúwa bá mi fi àlùbáríkà sí àwọn ìjọ mi sí òwúrọ̀ àwọn ìjọ mi àfáàwà Abu Dawud àti Tirmidhi oníwọ̀n gba àdís náà àlàyé ṣókí lórí ẹ̀ tí a bá ṣe gbọ́ náà ni pé

máa tọrọ káàkiri o ṣùgbọ́n nípasẹ̀ pé àwọn náà ń wá iṣẹ́ òòjọ́ tí wọ́n ṣe pẹ̀lú àdúrà tánàbí ti ṣe yẹn pé Allahumma bariki li ummati bi bukurihim olúwa bámi fàlùbáríkà sí òórọ̀ wọn èyí súnmọ́ náà ni pé jíjáde rẹ̀ yẹn ọlọ́run fàlùbáríkà sí jíjẹ rẹ̀ mímu rẹ̀ níná lílò rẹ̀ ọlọ́run adẹ̀ṣe ní ọrọ̀ tó ń torí náà ká gbìyànjú ká mọ̀mọ́ ẹ̀rí tí àwa àgbẹ̀ náà lẹ́ Yorùbá wọ́n ní òwúrọ̀ lọ́jọ́ àárọ̀ lájáde ká lọ ṣiṣẹ́ kóòrùn tó dé láàrin àwọn iṣẹ́ kan bẹ lókù tí ò sí ṣe tóòrùn bẹ́ ìrùn fún like mulching táńtò ní à ń lé díàn lọ́yọ̀ báyìí lọ́dọ̀ wá ní ọ̀nà ọ̀pọ̀ yìí àwọn míì ni wọ́n ń lóye tó yóòrùn bá ti ràn ẹ̀gbọ́n ní àárọ̀ láti sánmọ̀ gbígbẹ tóòrùn bá ti ràn kí ní ìyẹ̀wò mọ̀ ọrún oríkó mọ̀ ọrún kò ní ṣeé ṣe mọ́ ewé á máa fún kò ní ṣeé tú sórí ebè tẹ́ẹ̀ bá bẹ́ ha kùránì náà àbíyàn bẹ́ katira àbíyàn bẹ́ ṣe kankan àárọ̀ yẹn náà ó dá kọ́lọ̀wọ́ fún wa ní àgbọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ اللهم إنا نسألك الهدى والتقى ولا عفاف والدين اللهم اهدنا وسددنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام